bó ṣe ń lọ lábala ìlera òun náà ni ètò tó ṣì wà lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ bó bá jẹ́ wípé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pẹ̀lú àlejò mi lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ohun tá a sì ń sọ̀rọ̀ lé lórí òun náà ni àìsàn measles ìyẹn olóde ẹ kú atótónu látẹ̀kan. mo fẹ́ bèrè pé ọmọ tó bá ní àrùn olóde báwo lèèyàn ṣe lè tọ́jú ẹ̀ nílé kó tẹ̀ tó gbé lọ ilé ìwòsàn àmọ́ kẹ́ tó bá mi dáhùn ìbéèrè yẹn ó ní nǹkan kan tó ń gbé mi lọ́kàn wọ́n sọ wípé ọmọdé nìkan ni àìsàn olóde ló lè ṣe kò kí ń mú àgbàlagbà irọ́ ni àbóòtọ́. àìsàn olóde tí à ń sọ yìí ọmọdé ló máa ń sábà ń ṣe ọmọdé ló máa ń sábà ń ṣe ó wà báwo mo ṣe ó kò sábà wọ́pọ̀ láàárín àwọn àgbààgbà nítorí pé a ti mọ̀ wípé yẹ kí ẹni yẹn nígbà tó wà ní kékeré kó tó di pé ó di àgbàlagbà kó gba nǹkan tí abẹ́rẹ́ àjẹsára tí à ń sọ yìí. ẹni tí ò bá gba abẹ́rẹ́ àjẹsára ní kékeré bọ́bá jẹ́ láyé àtijọ́ tó eh, gba abẹ́rẹ́ àjẹsára nípa àgbo ló wà. mo ṣì ń lọ síbẹ̀ <laughs> so ó yẹ kó sì gba abẹ́rẹ́ àjẹsára tó máa jẹ́ pé kò ní jẹ́ kí ẹni yẹn lè kó àrùn olédè yìí nígbà tó bá sì dàgbà àmọ́ ẹni tí àwọn bí àwọn tí a bí ní àwọn 1966 o 1960 1970 ẹ mọ̀ pé abẹ́rẹ́ àjẹsára ikú wọ́pọ̀ ń gbà yẹn sọ́wọ́ àwọn àgbàlagbà bẹ́ẹ̀ tó ń bá wá gbà á nígbà tí wọ́n tún ń dàgbà sí i àbí nǹkan ó lè mú wọn and it's very rare kò wọ́pọ̀ but ó lè ṣẹlẹ̀ àbí ẹni tó bá yẹ pé ó ní nǹkan tá à ń pè ní immunosuppression ẹni yẹn bí ó ti ní àrùn hiv àbí ó ní àrùn diabetes àbí ó ní àrùn kan tó yẹ pé ó ti pa immune system immune system yẹn kò já fara mọ́ kò já fáfá mọ́ bó ṣe yẹ kó ṣe tẹ́lẹ̀ irú ẹni yẹn ẹni nǹkan kékeré tó bá ṣe báyìí ó máa kó. ẹ ṣeun ẹ báwo la ṣe lè tọ́jú ọmọ tó bá ní measles nílé kó tẹ̀ tó di wípé a máa gbé lọ sí ilé ìwòsàn. ẹ ọmọ tó bá ní measles nílé mi ò ní wò pé ìyá ẹ máa gbọ́mọ yẹn sílẹ̀ sílé dìgbà tí ó máa ní tara máa sú kó tó gbé lọ sí ìwòsàn sọkọ tí mo tẹ́mi ń lérò ni pé nígbà tára ọmọ yẹn ti ń gbóná àbí tí ó bẹ̀rẹ̀ sí ní imú ẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣomi tó jẹ́ bẹ̀rẹ̀ sí ń ṣomi ní ẹ̀ máa ń pè à kí ló yẹ kí n ṣe fọ́mọ irú ọmọ bẹ́ẹ̀ yẹn ó yẹ kí àwa náà gẹ́gẹ́ bí èèyàn gẹ́gẹ́ bí àbí àwọn ká nìkan tá à ń pè ní first aid kit sílé o hmm. lè má mọ bó ṣe máa kójọ lọ́sọ́dọ̀ dókítà ẹ̀ àbí nurse pé ẹ jọ mo fẹ́ ní first aid kit. ìyẹn àwọn ìtọ́jú eh, ráńpẹ́ tí yẹn máa <laughs> kọ́kọ́ ṣe fọ́mọ. pé mo fẹ́ nílé wọn àbẹ́ ìkójọ pé ah, oògùn paracetamol ni kẹ́ fi sí o ẹ fi eh, plaster sí o ẹ fi spirit sí o wọ́n á dẹ̀ sọ pé ah, ẹjọ́ ọjọ́ mo lè lo léyìí wọ́n á bá yín wọ́n á sọ fún yín so irú nǹkan bẹ́ẹ̀ yẹn tọ́mọ yẹn ti lára tó gbóná yẹn à ah, jẹ́ kí n sáré fún un ní paracetamol sí tó yẹ pọ́ ọmọ tí ó ń rá ni hmm. kí n la máa fún syrup la máa fún pé kò ó lè fún ní tablet yẹn kò ní fún tó méjì tó yẹ kó àgbàlagbà ni á lo méjì ó lè fún lẹ́yọ kan àbí kó kan sí méjì ọ̀n kó tiẹ̀ pé hospital ẹ̀ pé ẹjọ́ mo mi ń ṣe báyìí kí n tó gbá sọ́dọ̀ yín kí mo lè fún lé o báyìí báyìí eh, eh, ni mo ní o kí n tó máa gbé bọ̀ lọ́dọ̀ yín wọ́n á sọ fún pókè ẹ ní báyìí ẹ ní báyìí tẹ bá sọ fún yẹn tán ẹ máa gbé bọ̀ lọ́dọ̀ sóko ẹ kó jù yẹn lọ tí ẹ máa fún àbí pé wókè bóyá gbà tí bóyá ìyá ò tètè mọ̀ ṣá ó yá ó ti ní ó ti ara ẹ̀ ti ń sùn yẹn hmm. ó lè ní nǹkan tá à ń pè ní piritin syrup ilé kó fún níyẹn náà bóyá ara ẹ̀ ti wá sún kó lè rí pé ìyá ẹ̀ mọ̀ kó tó gbé lọ sí ilé ìwòsàn tó lè jẹ́ pé ó ṣe pàtàkì ká máa ní nọ́mbà ilé ìwòsàn tá a bá ń lò lọ́wọ́ ó yẹ ká ní nọ́mbà tábà sáyé nọ́mbà dókítà àbí nọ́mbà náà ká ní gbogbo ilé ìwòsàn ló máa ń ní nọ́mbà tẹ̀lé pé wọ́n sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó yẹ pé ẹ̀rọ hotline ni tọ́ba ti pé ah, ọmọ mi ṣe báyìí o mo dẹ̀ ní àwọn báyìí báyìí nílé kí lè rò pé mo lè fún wọn á sọ fún yín. kó tó wá di pé èèyàn tẹ̀ wá gbọ́mọ ẹ lọ sí kó tó di pé ọmọ yẹn á gbọ́mọ ẹ lọ sọ́spítù sódà wọn á dẹ̀ wá bẹ̀rẹ̀ láti ibi tí ẹ̀yin bá ti dá dúró. ẹ ṣeun kí ọ̀nà owó wà lálẹ́ gbàdénà olóde ṣẹ́rí mi wá ní fẹ́ mu ní tolóde nìkan ṣẹ́rí ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí ó máa ó fẹ́ dàbí àmọ̀ràn fún ìjọba pé ní mo sọ lẹ́ẹ̀kan gbà tí máa fi wọlé pé ó máa ń ní àwọn àkókò kan tí àwọn àrùn kankan máa ń dédé bẹ́ sílẹ̀ ìbá lásà náà kọ̀ dédé bẹ́ sílẹ̀ Ebola kó tó di pọ́lọ́run kápá Ebola ti kọ́ bẹ́ẹ̀ ó ti kọ́ bẹ́ sílẹ̀ ní ọdún 1969 tó dẹ̀ wípé Ọlọ́run bá wa kápá ẹ̀ nígbà náà kó tuntun wá ṣẹlẹ̀ kọ́lọ́run tuntun wá bá wa kápá ẹ̀ níṣẹ́ measles náà mo ṣàkíyèsí pé ó máa ń fẹ́ di àwọn àkókò kan tó máa ṣe ẹ ẹ̀yin gẹ́gẹ́ bíi ẹni tó nímọ̀ nínú ètò ìlera báwo lèèyàn ṣe lè máa dènà ìbẹ́sílẹ̀ àwọn àrùn bá ṣe lóde ni o bá ṣe lásà ni o bá ṣe any other one báwo lèèyàn ṣe lè máa dènà ẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà àti lágbàáyé. ẹ bá ṣe lè dènà oríṣiríṣi àìsàn tí ó ń wáyé àbí tó lè máa bá àjà ní àgọ́ ara ni pé ètò jẹ́ pàtàkì ibẹ̀ jù ni pé a gbọ́dọ̀ gba abẹ́rẹ́ àjẹsára fún àwọn ọmọ àti fún àgbàlagbà abẹ́rẹ́ àjẹsára wà fún àgbàlagbà náà wàá gbà fún ọmọ ẹ̀ wàá dẹ̀ gbà fún ara ẹ̀ ká gba abẹ́rẹ́ àjẹsára that is òun ni ó jẹ́ kókó jù torí abẹ́rẹ́ àjẹsára ló máa fún wọn ní agbára ti inú láti pé tí kinní ẹ̀ bá ti ẹ̀dẹ̀ wá bóyá wọ́n kònà pàdé ẹ̀ nílé ìwé o àbí tó ti ń gbá bọ́ọ̀lù o àbí lọ́dọ̀ ọ̀rẹ́ o etí tiníyàn ló máa jà tí kinní yóò fi ní tó máa fi pa mọ́lẹ̀ tí yóò fi ní jẹyọ síta tọmọ ọ̀dẹ̀ fi ní ní nǹkan tá à ń pè ní complications lẹ́yìn pé a gba abẹ́rẹ́ àjẹsára lẹ́yìn pé a gba abẹ́rẹ́ àjẹsára then ká mi dẹ̀ máa make sure wípé a ní ìmọ́tótó tó péye ìmọ́tótó lè dẹ́kun like ninety percent of àrùn tàbá ní tàbá ní ìmọ́tótó tàbá ní ká bẹ̀rẹ̀ sí máa sọ bí ìmọ́tótó ṣe máa dẹ́kun àní kúrò mi lé nìbọn ìmọ́tótó trust me ó lè dẹ́kun a lot of àìsàn then ibi tá a bá ti gbàjọba àjẹsára ẹ jẹ́ ká máa make sure wípé wọ́n fún wa ní ògidì ẹ jẹ́ ká lọ sí ilé ìwòsàn ìjọba ilé ìwòsàn ìjọba tó bá yẹ lọ sí private tó wọ́n àmọ́ bí kò ṣe yẹn ká lọ sí ilé ìwòsàn ìjọba nítorí wọ́n ní oògùn tó péye wọ́n dẹ̀ máa ń save wọ́n ń store àwọn oògùn yẹn wọ́n máa ń tọ́jú àwọn oògùn yẹn ní right amount of temperature tí àwọn hmm. oògùn yẹn need then ní títí àwọn ìjọba náà àwọn ìjọba kúkú ń gbìyànjú torí àwọn a lot of these abẹ́rẹ́ àjẹsára tá à ń sọ yìí ọ̀fẹ́ ni wọ́n ń gbà ní primary health care centers àwọn ilé ìwòsàn kéékèèké tó wà lẹ́gbẹ̀ẹ́ ojúlé sójúlé hmm. primary health care centers ọ̀fẹ́ ni wọ́n ń gbà ń bẹ̀ kò ṣe pé wọ́n ń gba owó kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká gba abẹ́rẹ́ àjẹsára wa then di eléyìí tí àwọn ìjọba máa tún ṣe ni pé àgbà tí wọ́n bá ń lọ routine check wọ́n ní nǹkan tó máa ṣe àbójútó àwọn ilé ìwòsàn hmm. ẹ jẹ́ ká máa make sure wípé wọ́n ń rán àwọn àwọn tó péye láti lọ àwọn míì lọ bẹ̀tẹ́ pé àwọn tó dángájíá tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ yes àwọn míì máa lọ bẹ̀tẹ́ pé wọ́n á ti fún wọn ní owó ráńpẹ́ díẹ̀ sápò ń sìn ní sọ pé hospital yìí yìí ah Eh, fíríjì yìí kò dá o ẹ má lò mọ́ o àbí kóòtù tẹ́ ń lò yìí ò dá o ẹ má lò mọ́ o àbí a máa ti hospital wọn nílé sọ wọn ti gbọ́wọ́ sápò ẹ̀kọ́ káwọn ìjọba máa kọ́ bá kọ́ ràn wá lọ́wọ́ wípé wọ́n ń bójútó pé àwọn tí wọ́n rán lọ wọ́n pójú òṣùwọ̀n.